الحكمة قد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أتقف مولون وبالا نجلو أنكر إكاكي جسم الفاوة ألفاوة ألشقاوة أسواجوا النبي محمد صلى الله عليه وسلم ìṣẹ́ ọlọ́run kó mọ́ bá náà rí náà tàwọn ará rí àtàwọn sọ̀hábà rẹ̀ ìjẹ́lẹ̀ wọn bá kó sanú àwa náà tọ́láwọn òbí wa tàwọn àtúfà wa tàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ́mọ́ ẹ̀lọ́kùnrin wa lóbìnrin ọmọdé àti lágbà ọlọ́mọsá sanú wa láyàtàlẹ̀ kẹyàmà kíra tá a àwọn ètò ayé mu'amala ìtàn kalọ́ náà ní kìtàbù lòbòyò àwọn òwò káǹsì àwọn wíwò lọ ẹ̀ká fi wíwò ní ẹ̀ká fi àti bẹ́ẹ̀ lọ ìtúwájú bẹ́ẹ̀ àwọn bàbá àyàwó àná ní kábàmù ní kọ́lọ́ gbogbo jẹ̀mọ́ ìkọ́lọ́ sọ aláṣẹ́rì ìkọ́lọ́ ọlọ́run bá ọlọ́run kẹ̀bẹ́kà sí ti ṣayé àwọn ọkọ̀ àti àwọn náà àti Nasiruddin àti Sharifa lẹ́yìn náà àti Ibrahim àti Firdaus ọlọ́run fọ́bọ́kà sí ti ṣayé àwọn ọkọ̀ àti àwọn náà gbogbo ọmọ tiwa náà ọlọ́run yẹ kún sí ọjàrà àwọn obìnrin ọlọ́run kún yẹ ṣe wọlé ọlọ́wọ́ àwọn náà ọlọ́run sá gbogbo wa láti alkiyama ọlá Qur'anul Karim ọlá la ilaha nípa ń kalọ́wọ́ náà ni kitabul buyu ọ̀rọ̀ nípa òwò ṣíṣe ní ṣẹ̀ríà Islam náà bábùra lílò nọ́mbà kíni 2001 and 40 2001 and 43 náà قال إمام بخاري رحمه الله باب بيع القرر ولحد الحبلة والأربعة قلني عما إكفات التنجي وما إلى ذلك وما سوقي مرا oyún رانكمي ràǹkúnmí ما لوي أبي àbí مرا yìí mọ́ra oyún inú ẹ̀ lẹ́yìn náà habla habla tí ẹyẹ bá bí obìnrin ọmọ tó bìnrin náà tó gbogbo tí ẹyẹ náà tó bí gbogbo náà tó bí òun lónìí lọ́lọ́gbọ́ bí akọ tó nìkan ni òdì àwọn ìbá náà ní kẹ̀kẹ́ tó ti báyẹn tó bá fún yẹn lẹ́ran sí tó ń bá bí akọrin akọrin tó lẹ́ran lónìí ọ̀ sọ́bí ládàá tó bá bí abo ẹni tí ń bá sí lónìí ó máa kéńkẹ́ tó jọ báyẹn ó di ẹwà gbogbo eléyìí sẹ̀rí àkọ́fọ́ àdùnmọ́ àti gbogbo nǹkan tó máa fa ọ̀tẹ̀ gbogbo ní máa ń bí ọkùnrin nìkan nìyí ẹni tó ẹni tó ní inú rẹ̀ máa bàjẹ́ ẹni tó pé ọmọ nìkan ẹni tó ní ẹni tó gbé fẹ́lẹ̀ ẹni tó ń sìn inú rẹ̀ máa bàjẹ́ ni ó di yé wa wọ́n ti lọ rà á tó bí ọbẹ̀ ọkùnrin ọkùnrin kan ló mọ̀ ní mú ọmọ inú ìwọ̀n ọmọ ìlàdàlẹ̀ حدثنا عبد الله وانت مكيجي حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك النافع أن عبد الله بن عمرو رضي الله عنه أنهما، أن رسول الله صلى الله عليه وسلم نهى أن بيع الحبل لحبلة أبلا النبي كوف ولاتي تقول بي مرا كنيون عن كمية بما ما لو يا بنا يي أتو أما تبابي لابو أما تقولنا تبدي وطيب كان بيعا تبايعوا أهل الجاهلية إلي وانو تمر أجوم ناي جاهلية ثم أسلم جماعة وكان الرجل يعني كما يبكى الجزور يوارى رانكمي إذا إلا أن تنجئوا ذاك دورا باي ولكن يبقى بما نوي ثم تنجأ التي في بطنها lẹ́yìn náà tó bá wà nínú tó bá tó bímọ òun náà ló tún ní tó bá akọni ńkọ́ kò ní ju ẹ̀kọ́ yẹn náà lọ ẹgbà bo ni tó bá bímọ òun náà ló tún ní. قال إمام بخاري باب بيع الملامسة باب ìfọwọ́kàn ìfọwọ́kàn báyìí sí ẹnu ọ̀nà bí rí kí báyìí dáhùn mú kéèké máa sí pé mo bá bí rí kan láàká máa rí bí wà náà máa sọ bí ọ̀nà yóò náà níwẹ̀ bọ́ bá láwọn náà máa rí àgbébùn ó sọ púpọ̀ lórí gbogbo kíláyìn àwọn arábára ní wọn gbogbo ẹgbẹ́ ènìyàn kílẹ̀ gbogbo wa àwọn àìdí àṣẹ ìtọ̀ ní àyè láti dá wà lálẹ̀ ìmọ̀ mú wa nù ala anas náà rasulullah sallam náà ánà òun nàbí sàlùbí kọfà láti máa ti gbogbo eléyìí ó ní wa is one, حديث uh, 2154 حدثنا سعيد بن عطير قال حدثني ليس قال حدثني عقيل ابن شهاب ابن شهاب قال اخبرني عامر عن سعد ان ابا سعيد رضي الله عنه اخبره ان النبي صلى الله عليه وسلم جاء عن مبا... منابذه ń bọ́ ọ̀dọ̀ sí na àbí sa'id ó ní dájúdájú anábì kọ̀ fún wa lọ́nà alìmọ̀nà baza fọ́ọ̀kan kan bí musulkalé tó di gẹ̀mí ni rẹ̀ tẹ́rọ rọ́jùlù sọ́ọ̀bùn bilbai ilẹ̀ rọ́jùlù ọ̀sọ̀ ọ̀sọ̀ tó mẹ́ta sọ́ọ̀ ẹnìkan kábdá ayin ìkàbdélà ò sí kojú ara wọn gbọ́n sọ́ọ̀sọ̀ kan sí ثم ينظر إليه ọwọ́wọ́ wọ̀ná animula masa animọba akọ́fọ́ lè gbélé ìṣẹ́lẹ̀ yàgọ̀ bọ̀lìmọ̀lá masa ìtàgbélìmọ̀lá mọ̀ lápsù sọ́ọ̀bù láyé ń zoro ilé fúnka kọ̀yìn lọ́wọ́ fojú ọwọ́ kan sọ nítorí oríwó wọ́n tó fi christ pé yé báyìí wọ́n tó ti wọ́ kàn olómùnù aṣọ ni ọmọ ìlànà rẹ̀ gbogbo ilé ọgbà ti lè jẹyìn àyẹ̀wò tí kiri àgbẹ̀fẹ́ ni wallahu ta'ala alam báàbù bẹ́ almunabada báàbù ọjà pé mo bá mùsùnkálẹ̀ dákàmà lúrọ̀ sí wí kára anas zubai pé ọ̀rá ìsẹ̀mẹ́bìnú حدثنا كتيبة حدثنا عبد الوهاب حدثنا عيوب عن محمد عن أبي هريرة رضي الله عنه قال أمر النبي أبي رضي الله عنه نعى أن يستيبني أن يعتبي رجل في صوب الواحد باب النبي صلى الله عليه وسلم قفوا قفوا قفوا كي أفوكا كنلك أدجي توني ثم يرفعه على منكبه يوعد بيت الإذكاري يوعد الإذكاري وعن بي أكين الملابس ونباذة àti méjèèjì àtiwájú yẹn mọ bá bí mo sàn kálẹ̀ láìka wọn gbogbo eléyìí ṣeré àkọkọ láti máa ti gbogbo àwò báyìí gbogbo ẹ ṣeré àmọ́ pé ẹnì kan tó nìkan jẹ gbogbo yóò lè fàmà ló jẹ sẹni kàbí jẹ fa ọ̀tẹ̀ ṣeré ọ̀fẹ́ Allahu ta'ala alam báàbù báyìí ọmọ bá múnábàzà báàbù وسيسيك موسم قال قال أنا نعى أنا النبي صلى الله عليه وسلم نبي كفوان و 2046 حدثنا إسماعيل قال حدثني مالك عن محمد بن يايا عن حبان عن ابن زناد عن أعرج عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم نهى عن ملامة ومنابذة شلون صلى الله عليه وسلم أقفوا لا تسلي هو مبع مفوت للوري أبي مصنك للوري الشريعة تقفوا لا تسلوها مبين 2147 حدثنا عياش ابن وليد حدثنا عبد الأعلى حدثنا معمر عن الزعري عن عطاء بن يزيد عن أبي سعيد رضي الله عنه قال نهى النبي صلى الله عليه وسلم أن يسب بين أن لبس اللبستين لبستين لبستين بيعتين ملامسة ومنابذة الشرم صلى الله عليه وسلم أقفوا láti máa ṣe àwọn ọmọ bá àti mo gbàlẹ̀ fọ́ọ̀kankan méjì àbí wò méjì òun náà ni mo láàmásá òun náà ni mo fọ́ mo bá fọ́ọ̀kan àbí mo náà báza àbí ìṣọ̀nkalẹ̀ ọ̀ṣọ̀nkalẹ̀ kìrìtìẹ̀nù mọ́yìnlá zalik. قال إمام بخاري رحمه الله نهيوا عن البائع أن لا يحفل الإبل والبكرة والغنم كل محافظة معافلة باب وفلان وكلي فو في أناله kẹ́kẹ́ òní fún nínú rẹ̀ òní fún ní tubabẹ́rẹ̀ àwọn adé yóò arúgbó báyà bọ́ọ̀rọ̀ ìmọ̀ sí pọ̀ bí yóò wọ́n fi nínú yẹn lẹ́bẹ̀ẹ́ tó bí àpé reserve tó wà reserve tó yẹ kó fi pọ̀ ṣẹ́ni tubabẹ́rẹ̀ àwọn yóò sì sára sí ọmọ ìlà báàlì irú ẹ̀ náà làwọn tó máa fáwọn ẹran ní káwọn àti omi tó wọ́n fún tí ó wú tí ó wú tí wọ́n bá mú dé nípa ti àgbẹ̀lẹ̀ méjì báyìí yóò bá rù padà gbogbo nǹkan bí tó máa bí tẹ̀lé bí tẹ̀lé bí tẹ̀lé báyìí ṣẹlẹ̀ àpòpọ̀ eléyìí bọ́ sínú òwò kan táwọn èèyàn ti ní ìsìn fẹ́ pé wọ́n fún màálù ní abẹ́rẹ́ tó máa jẹun bí èrò tó máa tútù bí tó máa jẹun gan-an àbí kéde nọ́mbà náà oúnjẹ ní ọmọ jẹ gbogbo ẹ̀ náà kó lè bà tóbi kó lè bà rárá kúrò ní ẹ bá gbedele tó bá ti lábẹ́rẹ́ ìgbàmá kò ní máa tóbi báwọn àbẹ́ bá ti kábàáyì tó kà fà ní yọkọ̀ àti nọ́mbà là ayé ẹ̀ mọ́lẹ́yìn sí ràá ẹ̀rọ ajé tóbi ni ọmọ ẹ̀rọ àtàrí ó ti yíwa ọjọ́ ẹ̀kọ́ yàrá jù alákòlà ẹgbẹ́ pé ó bá pa kábàárà láti bíta ti ra ẹ̀ ẹ bá pa kò ní bí ẹran yẹn kù ẹgbẹ́ ní èkó sábúrú mẹ́ àwọn ẹgbẹ́ wọ́n kàn fi tú wa ni wọ́n kàn túbi lójú wa ni àti wọn kàn kúnú ẹ̀ pa ẹ̀rọ tí àwọn ọlẹ́ran yẹn àwọn tó ń tẹ̀lé àwọn òwò ó mú pa rẹ̀ ọ̀kan nu wọ́n jẹ́ gbọ́n sí kan wọ́n tún máa rẹ ẹran tí wọ́n mi èyí mú pa rẹ̀ ẹ̀ ṣàlàyé fún wa Ah, ìwò tí ẹjẹ́ ògìgì ó máa kí àbí ẹgbẹ́ tó bá délé gbogbo ẹ̀rọ kan tó wá ó di ẹyin ó di gbogbo nǹkan báyẹn èrú ni ó di ìwọ ìwò ọmọ nǹkan yẹn náà ẹgbẹ́ bá jẹ́ wò ìwọ wa ni òjẹ́ bá jọ tó fi wà bí Ìbàdàn ọlọ́run sàmì wa àwọn Fúlàní náà tó gbogbo lóyún ọlọ́run kó sàmì ọ̀kan wa náà kí láwí jàre. نعم قال إمام البخاري رحمه الله باب النهج الداعي أن لا يحصل العدل والبقر والغنم وكل معفلة باب تقف وأن تنتج هذا دا ملك دولي أنيا رانكمي أبي مالو أبي أنا أبي بونكتا أنتوسي تبع فميكي kí wàá fílẹ̀ láàrẹ̀ yóò máa fi wúwo sí yóò máa mọ́ المصارعة التي سر لابنها لابنها تفيزي ملكة هو كنا فيه امام دادو ارتزام في نوانياري وجمع ولم يحلب اياما اوافل اعطى ملكة وجدوا ó máa ìjọ máa tẹ̀lẹ̀ sẹ́rẹ̀ yẹn yóò máa tóbi sí ni bí i kí wọ́n pọ̀ jù ó di wa ayé àmì wà á fún musa raba hapsin máa a dùkálù mi ni o sọ̀rọ̀ tó máa òun náà ni dá omi dúró náà ni pé ká dá omi dúró síbi kan ó lè bá máa pọ̀ sí 2158 حدثنا ابن كبكير حدثنا ليسو عن جعفر عن ربيعة عن أعرج قال قال أبو هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم لا تسروا إبل إما دعوا يدون نيون يرانكم والغنم أتماء أتماء من إتاها بعد أنه فإنه بخير نظرتين انتما ما تعفون tó bá délé tó bá fọ́nyà tó bá rí kó wá fà ní choice bẹ́ẹ̀nà ayin ya halidáhù inṣá amsik tó bá ti fọ́nyà tó wá rí ká wọ́n sì tó ní so ó ní choice inú kó fara máa kó bàárí kó abẹ́ àbí wọ inṣá arọ́dàá wọ́n sá àtàmà bá tó bá ìṣẹ̀lẹ̀ yọ̀dà padà àmọ́ ara kó ti fún mílkẹ̀ yẹn bọ́ a san abọ́ samara kan ràkúnmí ẹ̀ bíbélù kan fún tó ní ràkúnmí ẹ̀ onídàá padà lóòní kan pẹ̀lú sáà tó mọ̀ kan níbi dá padà òdì eléyìí ẹ̀yìn pé nígbà tó ti kọjá bí àgbẹ̀ àárín bèèrè kìyà òdì ọba mo dúró bá fún mímú rẹ̀ ọba rí pé aaa ẹ̀rọ yìí àti wọ́n dá mílìkì dúró láàrin wọ́n sì rí mílìkì ní pàdé ó dí yẹ wa. Zukar an Abi Salih ومجاهد والوليد عن وموسى بن يسار عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم وما فهم ويبقى يوم ده قالوا ساي جبينه قال بعضهم عن ابن سيرين ما من طعام وهو بخيار ثلاثا ساعة نون جني أني تويس أنا مكان قال بعد نعم نعم قال بعضهم عن ابن سيرين ساعة من تمر آه، قال الله في دينه لم يذكروا ثلاثا او ممت او التمر اكثر اما هو في تمر قالوا والله تعالى اعلم سوء تعالى وانا فتناي حدثنا مسدد حدثنا مؤمر قال سميت ابن أبي يقول أبا مومر علم بسي أبامي ما سباهي كي حدثنا أبو عثمان عن عبد الله بن مسعود كي وقال عبد الله أما مسعود قال من ترى شاة مؤفلة اعتبار ما أبو ماجة كما دعوا يردون ودقوا فردها فيرد معها ساعة من تمر بعد قدر nípa ah, àwọn tó jẹ́ mi yóò dá padà pẹ̀lú sáà tó jẹ́ bínú kan ní wọn ah, náà níbi sẹlẹm ayélu ká gbóyò tó lẹ kò fọ káwọn lè pàdé àwọn ọlọ́jà lójú ọ̀nà tí yẹn máa ń gbójú abẹ́ sáà lè fi káwọn lójú ọ̀nà yẹn bí kò wa bí sáà sì náà والله تعالى عالم نعم حديث 2160 حدثنا عبد الله بن يوسف حدثنا مالك عن ابي بناد عن اهرج عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال مرض سيدنا ابي هريره رضي الله عنه وان داجو داجو ان لا تلقوا الرقاب ẹ má lọ lè pàdé àwọn tí wọ́n kọ́tọ̀ fún àti ìjàlójú ọ̀nà ẹ má lè pàdé wọn lójú ọ̀nà wọ́la bẹ́ẹ̀ ọgbàrú kuma ala bẹ́ẹ̀ ẹlbàd ẹnìkan ọgbọ́dọ̀ sọ lórí ewu ẹnìkan ẹnìkan tọ́jú ọjà lọ́wọ́ kọ́ lọ́tún máa sọ rẹ̀ wọ́la tẹ́lá jásù ẹ má gba ọjà ta ó di náájú sí náà ni pé ìgbọ́dọ̀ fẹ́ òǹkọ́lá nàdìmọ̀dé mara wọn àwọn abílẹ̀ wọn ni ìṣàkùn ní five thousand naira ó lọ gbé dáàbì accident of the food town ó máa sọ pé kọgbà lẹ kọgbà accident kìí kìí kìí kọ́ bẹ́ra báàgì ẹni láti tèmi mọ́ ọ bí aróko yẹn àbí àgbẹ̀ ẹ ọ̀dọ̀ tó tí wọ́n fẹ́ yọ wíwẹ̀ mi wọ́n ní dúró ní five thousand two five thousand five ó ní yé wa ojú mi nìkan fi yọ orí ẹ̀yà níbi kọ fún wa tẹ̀lé àjùsù wọlá tẹ̀lé àjásù àbí bẹ̀rẹ̀ ni bẹ̀rẹ̀ tọ́ wọlá yẹ bí olùhájọ́ olùbáàjì kú nílé ọ̀gbọ́dọ̀ mọ́ gbá ọjọ́ta fún aróko bí aróko tàgárì tí àmúdàdé ọ̀hà bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀dùkù wọ́jọ́kù àwọ̀ta ọ̀yàrá ọ̀ wọlá yẹ bí olùhájọ́ olùbáàjì wọ́n lé ọ̀gbọ̀ntajà fún aróko ìgbà tó sọ́rọ̀ gánà ẹ má da mílíkì dúró lọ́yàn ẹran ah, ọmọ ní pẹ̀lá ọmọ ní pẹ̀lá àhà ẹgbàrá fàhúwà bíkáyìr ní ó ní tọ́ì nàzọ̀ràkì ojú náà méjì dáadáa an yà tàmílà tí tàbílà wọ́n ti fi yàrá tán ìrẹ́díyà àmì síkà tó kọ́ وإن سخطها وطبعا قلت كفاء ردها بدا بلا وصاء من تمر أسيساي كبات إنه تمر والله تعالى عالم قعدوا باين يا بي صلى الله على نبيه الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام كذا تركوا ọgbọ́dọ̀ ìpàrọ̀ oko. ọmọ ìṣẹ̀lẹ̀ mú ti bá lọ ra ọjà lọ́dọ̀ fúlàní ní ìgbèríko nígbà tí nígbà tí mo bẹ̀rẹ̀ bá tẹ̀ ẹ̀rọ bá tẹ̀ ẹ̀rọ bá ń bọ̀ ní wọn ní bá tẹ̀ ẹ̀rọ lọ́dọ̀ àwọn ọ̀gá nígbà tí wọ́n mú bí ọ̀dọ̀ ara. ara léwu. ẹ kò ní bàbá wọn wà jókòó kò ní bàbá wọn ní bàbá wọn wọn lọ. Hmm. ó ti fi fi yẹn ni ìfúgbẹ́lì dání ẹnìkan sọ pé rìn lẹ́kọ̀ọ́ kìí kẹ́rẹ́ àwọn fúlàní kan lẹ́kọ̀ọ́ tó bá gbé tomato lọ ó túnbẹ̀ láti tomato ìdárẹ̀ sọ́nà customers àwọn arékò ẹni wọ́n ra tomato lọ́wọ́ rẹ̀ wọn wọ́n á tà ó ti wọ́ fáwọn tó wọ́n bẹ́ẹ̀ rà bọ́ gbé ọjà wá gbọ́ fẹ́ máa ta ara o àwọn yorùbá yìí ti wà ń bẹ àtàwọn ọ̀gá tó ń gbé bẹ̀ jìjẹjìjẹ nípa àwọn lọ ẹ̀ tó tẹ̀ bá ti ń kó tó ti ẹ̀ láì lẹ̀wù yẹn kó tòmátò àti ní kan pé ẹ wá dé ẹgbẹ́ ra ẹ̀yìn bẹ́ẹ̀ rà lọ́wọ́ àwọn ti ká àwọn tó jòkó lẹ́yìn tó bá ti ń ja ẹ tó gbé wá owó tó kò sí ẹgbẹ́ kẹ́mi ẹnìkan ló mọ̀ sọ pé ó yà ẹ̀yìn báyìí ẹ̀yìn báyìí tẹ bá tún wá ilé ìtẹ́ tó dá lọ́wọ́ ilé ìtẹ́ ọ̀kan wà sàn kó oníwòye àwọn òbí wòye ẹ̀sùn tó ń bá wọn ilé náà àwọn kan wá ń bẹ̀rẹ̀ ọ̀rẹ́ lọ́jà kí ẹ̀bá tó ń wọlé wọn ẹ̀mí gbé ìlú ọlọ́run sọ̀rọ̀ yóò ẹnìwẹ̀ ti mọ́là nìkan ẹnìwẹ̀ ti ọba ìpé lórí ìta abẹ́sọ̀rọ̀ sínú sí ìrànà ọgbọ̀n nínú ọ̀kẹ́lẹ̀ gbogbo ìrànà wọn ti dé ó irú nǹkan tó jẹ́ gbà fún báyìí lẹ́sìn ibi tí ọ̀rọ̀ islam ń sàn ìmọ̀lẹ́dì nínú orílẹ̀-èdè ayé lórí àmọ́ ní ìkàbá òkú ò. àwọn ọkọ̀ kan ló bá ń mọ̀nà tó ń ṣe wọn ò tẹ̀ àwọn ọkọ̀ ló bá mọ̀nà tó ń ṣe wọn lè má ṣe bẹ́ẹ̀ náà táwa wà organize ntí ọ̀rọ̀ àbújá ẹ̀ máa fi dùn mí nìyẹn pé àwọn mùsùlùmí wọn ní chance lábùjá dáadáa ẹgbẹ́ àwọn èèyàn wáyé báyé wọn lé ni tí wọ́n organize gbogbo tí wọ́n wá sábùjá yẹn àwọn máa gbé lórí ẹ̀tọ́ ètò islam àmọ́ dàgán níta gbogbo ṣọ́ọ̀bù wọn ní gbogbo wọn lọ́kùnrin ní kọ́ńtù lọ́jà ó ti gbogbo nǹkan báyìí wọn ní kọ́ńtù lórí ẹ̀ irú pákó gbogbo káwọn níbo ni wọ́n kọ́ńtù pákó ní Àbújá ọmọ ìlà àwọn bí materials ọmọ ìlà dálẹ̀ ó ara nẹ́ẹ̀sì wa ní ọlọ́ọ̀kú sàn ẹbí ẹwọ spare parts seventy three seventy four àwọn àjẹ̀bú àwọn ecobrans àwọn bí wọ́n kàn mọ́ pé ní ecobrans wọ́n lórí àkọ́tà mẹ́ àwọn ni wọ́n ń ṣe àpàtà àwọn bíi bàtà àwọn máyà garlic àwọn ní ìsìn ẹ̀rọ yìí bá kàn gbàtìgbà àti pàǹtí kàdé àwọn àlòkù àwọn àbí tuntun tuntun bá wà bá àwọn ahmad rahmad wọ́n ti lè kárí fún ìsinmi sí park ọ̀ṣọ́ aláàjì ní kálí abas òdì wọ́n ní spare parts store wọ́n ti ṣe mechanic ọ̀ṣọ́ ó di wa ọlọ́wọ́ bá kó sàmì witness wà lánàá you are so weak you are so weak. sábà ń lọ sábà wò náà ìdí tó àwọn bẹ tuntun lẹ́nu orí ìṣòro àti wọlé bẹ́ẹ̀ ẹ má wọ́n fi wọn gbé náà kánú wọ́n mọ̀ ní ìwé fún mi. àwọn ẹnu gẹ́ẹ̀tì kọ wọ́n máa lé parí ẹnu jọ́ nàgẹ́ rẹ̀ wọ́n máa gẹ́ pick up yẹn wọ́n máa tún fọ́ lé báyìí wọ́n mu. ó gbà tó lọ pa áwùsá kékeré àwọn afẹ́ àwọn wà lọ àwọn òkú àwọn òkú ọ̀jẹ̀ pé sọ ìfù ayé mi àwọn afẹ́ àwọn òkú ayé mi. àwọn nǹkan wọn kò lẹ́yìn ọ̀fọ̀ ní kíyàn ká àtàtọ̀ ọ̀fọ̀ ní kíyàn kó kú tuntun practice ó di ọ̀sánlẹ́kẹ́ yẹn kàǹkà mú sọ pé àwọn afáàní alẹ́ìlmù àti súnmáwò ìmà náà ní ká máa gbọ́ ọ̀sìn gbọ́ yìí wọ́n ní súnmà máa rà lẹ́yìn náà kiri ó ní àǹtakò máa ti súnmáwò ní karùn sí wọ́n ní súnmà máa rà lẹ́yìn náà kiri ó ní àǹtakọ́dù máa tàwò ní tẹ́rù sí ẹ̀hà sórí ẹ̀mẹ́jọ kọlọ̀ súnmà máa rà lẹ́yìn náà kiri ó ní àǹtàmẹ́lù to put into practice ilé ìdí òsì náà to put into practice mo rántí àwọn ilé kíw kíkọ́ òwò ni àwọn ilé kíw báyìí lọ́fà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń tẹ̀lé ń gbòòrò táwọn yẹn bá ń sọ̀rọ̀ mo kọ́ máa ń wọ̀n nípa tó wù ní ẹ̀sùn bọ̀láì tẹ̀láì àwọn ilé kíw báyìí àwọn nídàjọ́ wà lórí kíw tí Mustapha principal ń kọ́ ní àrò àkídà tí wọ́n ń kọ́ lákìlú báyìí ọ̀kan náà àwọn ọmọ Yorùbá àbáwọn Yorùbá tàbí wọn bẹ̀ ẹ̀dà kọ́lẹ̀ ẹ̀lẹ́lẹ́gbẹ̀lẹ́ yìí lò sẹ́lẹ̀mù yé mi sẹ́lẹ̀mù sílẹ̀ láti ní class kó tó kọ ọmọ mi pé wọ́n ká kọ́ ní exams mi àmọ́ yí pé kọ́mẹ́ kọ́sìtẹ̀ lọ́dún wọn sẹ́lẹ̀mù lé mi sẹ́lẹ̀mù lé mi ó di so irú eléyìí wọ́n jáde ti máa ń fi gàmí kó lè dáa máa ní ẹ̀rọ aslan kò fẹ́ kò gbà wọ́n di yé wa nípa ti sáà tó yìí nípa ti sáà tó yìí nípa ti ẹni tí ó kọ́ kò láyé pé kákan kọ́ kákan kọ́ fún wa wọ́n kádà akọ fún yíyọ exams kíkẹ́ àwọn kádà ronú sí ká mú olóye wọ́n kọ́ mọ́ sínú pé iṣẹ́ abúlé rúbí rahimu wùlá ìsọ tafsir rẹ̀ gan ni rẹ́dùlá àdáhánì ilẹ̀ ma'ánì al-Qur'an òun gan ọkùnrin gan ìtẹ́lá ni ìjẹ́ adáró rí wa padà sí àwọn àtúmọ̀ Qur'an tó rọ̀ mùsì ó di kò sí ni wọ́n ni súnmọ́ máa gbà lẹ́yìn àmàlù oní wà á ha أن تخلصوا فيما تعملون أما أن تركوا كتاويا وفقل سيسي تابع وبراء كمبا كما تعلم أما تقول لي أقبل لي إنه أما أقبل لي إنه أول أما يا لا يدي أركنا بالغوات تبع لك سيلا آجنا لما تعلم ما بي نو اسمع أهو يا بوي عبد المؤمن وما هي ها وما لقاني ahmed ọmọ wọn ọmọ kan jẹ́ ahmed ọmọ kan kúkú báyìí jẹ́ ahmed wọ́n jẹ́ jáde kàrá àwọn àbíbù gan kàbáyìí ni ọwọ́ alẹ́ tajà lọ́jà ìtajà lọ́jà bá àwọn àwọn síbi ńlá yẹn bí àwọn sàbárà kankan yẹn ni bí àwọn tajà yẹn wọ́n fẹ́ gbà ṣiṣẹ́ wọ́n fẹ́ gba ahmed ṣiṣẹ́ wọ́n á ní kí wọ́n kàrà ń tọ̀ wá wọ́n kọ́kọ́ fíìlì fọ́ọ̀mù náà wọ́n fíìlì fọ́ọ̀mù yẹn bẹ́ẹ̀ fẹ́ kọ àdírẹ́sì bá kọ Umar bin Khattab ní ọ̀kan náà wọn mẹ́nìjà ìwà ní ah Umar bin Khattab ní kò ní kò ní kò láńtà wa ó ní gbogbo àwọn tó fẹ́ níbẹ̀ ẹ́ ẹ́ ṣe kí ni kí ẹ kí ló kọ mo fún wa ní ọmọ mi ọmọ mi ó ní kò ní kò ní kò láńtà ó ní gbogbo àwọn tá tí wọ́n bá ṣe ṣe Abdulrasheed Abdulrasheed yẹ ọwọ́ gbogbo wọn tó wá lábẹ́ which means àwọn kan put into practice àwọn ẹ̀gbọ́n ti gbọ́ ẹ̀gẹ́ lọ́wọ́ ìfún ìjọ́lọ́wà ní ìfún ìjọ́lọ́wà bí wọ́n ń lóyìn fún ìdíyà so àwọn ìbí ìbẹ̀rẹ̀ pé gbogbo ìbẹ̀rẹ̀ bá ìjà wílì sí àwọn èèyàn sì rú mùsùlùmí dáadáa ìgbàgbọ́ wọn ti máa gájà ara wọn ó di wa wọláwù tààlà rẹ̀ ó dára kó ní mọ́ta kafẹ́ ìyàwó méje tó jáde gbogbo ara rẹ̀ kọ̀ọ̀kan ní kára ara kúrò náà kájú fún ọdíá wọ́n pàdé wà lábá lóṣùwọ̀n lábá ní ara kátó wá lóde nìkan báyìí lóde bẹ́ẹ̀ wá lóde nìkan wọ́n á túbọ̀ rẹ̀ fún wọ́n á bẹ̀rẹ̀ sọ̀rọ̀ sí gan nínú ẹwà nínú wà níbi ìlú mẹ́ta kúròkúrà ẹni tí wáyé fúlàní lábára ẹni ó dé ẹ̀rí ẹ̀wọ̀n jẹ̀sìn òun náà wà mẹ́ẹ̀ ọdún ọ̀rọ̀ ajé náà sọ yìí ó fẹ́ bíṣọ̀ fún wa pé ààrí ẹran rà nínú ẹ̀zẹ́mbò yìí kátó níbi ìkọ́ bá yàgà tó lẹ́yìn mi ọgbẹ́ni yìí nìyà wọ́n ti kúrò sí ẹjọ́ kí ni bọ́ọ̀lù máa wà nígbà bí ká dojú kọ lọ́dún yóò bẹ̀rẹ̀ sílẹ̀ máa sẹ̀ kí wọlé fún un bí wọ́n wà nígbà rẹ̀ ẹ̀jẹ̀ wọn ọ̀lọ́ lè fi dáwẹ̀ lọ́pọ̀ ìgbàlọ́ àgbàwọ̀ eléyìí náà wọ́n ṣe wọ́n ṣe fúlàní yóò lè máa tú yẹ wọ́n lè wàá ìfá ẹran lápò lára ọdún yẹn ní ọdún yẹn lè díẹ̀ díẹ̀ báyìí lọ pé nígbà kàtà àti mọ́ ìrà dáre ó bí bólè rí bólè rí nìyẹn. ẹ̀sìn máa ra àwọn kan wà pé pé àwọn ní àwọn lọ́ba haúsá òun kí ní gbé ọ̀pá àpò yíẹ̀ tó wà sí kù tó bá ti fẹ́ ẹran lọ́wọ́ wọ́n lè tún bí àwọn méje lẹ́jọ́ máa ń lo àwọn ẹran wọn mọ́lẹ̀ tẹ́lá ti jẹ́ ẹ̀rábà yìí ó ti débẹ̀ ọ̀rá ti débẹ̀ iye tó bá fẹ́ kí oúnjẹ tí ó yóò gbà ó yóò máa bá yín sọ̀rọ̀ ó yóò máa bá yín sọ̀rọ̀ mm, tọ́mẹ́lì. ẹ gbọ́dọ̀ bá ẹbí ń ta ẹbí sọ̀rọ̀ náà yóò bá bá ọ̀tá lọ́wọ́ ní ilé ìdílé ìdẹ́gbẹ́ra ọba ń gbàgbọ́ òṣìṣẹ́ pé ó bẹ́ẹ̀ kiri ilẹ̀ yára máa sọ pé ìlú ló bẹ́ẹ̀ ta tó bá sọ pé ìfà yóò jẹ́ wọ́n máa ẹran wọ́n yàrá. Hmm. Nínú olùwà, kò wọ́n wá. Kò tẹ́ ẹ̀rẹ́ mọ́ ẹ̀. Láti máa dàbí ń tẹ́lẹ̀ fún torí rẹ̀ ń lọ́jọ́ máa lọ pé tọ̀, òun bẹ́ẹ̀ gbà ládàá ẹbí tó tó o lẹ́nu bá rí iye lẹ́gbẹ́ ra o tẹ́ ẹ̀ bá ti lè fún ní láìdá ń pé ẹ̀ bẹ́ẹ̀ lọ àti òbá náà ṣe o ẹ bá ara tẹ̀ sọ lára ẹ̀mí nísàlẹ̀ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ ẹ̀mí ní fún ṣé o gbà pé ogún wọ́n ti yẹra ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ tí o kọ sí ọjà wọn ò yára wọn lọ sí kámọ̀ ni wọ́n sì ní kúrò jẹ́ńtà. ọwọ́ àwọn tàbá gbẹ́gbẹ́ tàbá jẹ́ mùsùlùmí wọ́n ti mú mú wáyé.

pé ẹ̀rú ẹ̀rú aráàlú láìláì ọ̀fara máa ń jẹ́ ìlú. èyí ó ẹbí wọ́n mú ẹ̀gbẹ́mbò sọ́ọ́lì àti mímú wá nìsín àwọn gbọ́ǹkan ti tó yẹn àwọn kan ti ń dúró àwọn kọ̀ọ̀kan má gbogbo ẹ̀kọ́ ọ̀kan náà ní màá dúró délé títí tí tọ́lọ̀ fi ní kọ́ kárí kárí lọ tọ́lọ̀ bá ní ká ti wá ìjọba tó dáa tí ìjọba bá lọ́wọ́ sí kò ní tí ìjọba bá lọ́wọ́ sí kárí lọ́kà gọ́ọ̀mọ̀ ní ìyẹn tó wá gọ́ọ̀mọ̀ kìsìkàmà tó dáa ní ìfẹ́ tó bá ní ìlú kìsìkì lẹ́mà lọ fún gbogbo nǹkan lẹ́yìn náà àwọn ìṣẹ́kà tó lára fi ẹ̀bẹ̀rẹ̀ ojú yóò bí ara mi sọ pé ó ti fẹ́ kúta ẹ pé kò lè rìn yan ẹ bẹ́ẹ̀ ló ń gbé wa ó sì jìkún dù wọ́n ti pé ó lè kó rẹ̀ bá aráàlú anìkan fún ara ẹ̀ràn kan àwọn àdúgbò yìí àjọ gbogbo mọ́dún kan wọn láì gbàdá bí ọ̀ràn ẹ̀ka bá rí ìfun rẹ̀ wọ́n dàbí àìpé owó owó mú yẹn ó wá yí gbogbo fún yẹn bá ní nígbà tí mi jẹ ẹran yìí àwọn kan náà abúlé àtìbá ní àdìẹ ọ mi ò gbẹ́ntẹ̀ mi wọ́n kọ́ wá gbé ìfún yìí wọ́n á gbé lọ sí veterinary hospital ìgbà lọ́wọ́ níbi ilẹ̀ ìgbàlódé ọ̀gá mẹ́rin fún àwọn wò ó bá ní kọ àfẹ́kì ẹran rẹ̀ máa bọ̀rọ̀ jẹ́ ìfún yẹn àbí bí ẹ̀dọ̀ yẹn ní bí ẹ̀dọ̀ lọ́wọ́ bí ẹ̀dọ̀ yẹn ti ẹni ló wú káàkiri báyìí omi ọ̀jẹ́ alábàáṣe bí kú wọ́n ní wọ́n nígbà àfẹ́ ti ẹ̀rẹ̀ àmọ́ nígbà tí wọ́n dọ́ ilé ìgbà ẹja fọ́nù láti ilé sí gbogbo àmì ẹ̀mùnkáì ilé ẹ̀rẹ̀ kọ́lọ́ jẹ́ nípa káàsì má gbà lọ́wọ́ má dùn sínú odò ẹgbẹ́ wọn ti lọ jẹ ẹ̀sọ̀ yẹn gẹ́gẹ́ tí wọ́n ní kiri èyí ní jẹ́ kíkẹ́ tó yẹ kí kọ́ àwọn akọ́bí ti wọlé tó sí ìgbìmọ̀ ogun nígbà tí bàbá àgbà bá tó jẹ lẹ́yìn bàbá nígbà mẹ́rin bàbá tó gba òní nílọrin báyìí fẹ́ ti àwọn kan tó kàn ìṣá fún bí mú nígbà fi ń tajà ní ọjọ́ ọba wọ́n kàn tó lè pé bàbá àgbàlagbà tó dé òde kíkí ní wàjẹ́ kíkà wọn àwọn ọlọ́jẹ́ mọ̀ sí bẹ̀rẹ̀ kan pé ara sọ́ba ti lera lọ́sọ́dọ̀ ọba ọgbà ọkùnrin kò gbé mu jẹ so kò tó yẹ di pé lásìkò tí lọ́ba yẹn fi wọ́n rí àwọn àbúrò. ọba bàbá àbùkọ́ ọba ilé ìkọ́ o. bàbá bàbá tó jẹ́ lẹ́yìn bàbá ilé yìí bàbá ilé yìí bàbá tó jẹ́ ìfọwọ́ ẹni. bàbá àbùkọ́ tó ní ọba tó jẹ́ ní oní hákìmì ìsàbílẹ̀ tẹ́lẹ̀ wọ́n á rí kí mo ti rán bẹ̀. láti bí wọn ń ta lẹ́yìn àwọn lẹ́yìn ìgbà lẹ́yìn abẹ́lẹ́ nípa níbi níbi ìwọ̀n tó jẹ́ àwọn àwọn ìṣàkó ní àwọn ọjọ́ ọmọdé tí àwọn ní àwọn àfáàní ọmọ tí ń tẹ̀ kẹ̀kẹ́ ńlá ní ẹni tí lábọ́ ń tẹ̀ tí mi lè fi lọ ra láti fi lọ mọ̀ sá láti fi lọ mọ̀ náà lè ní. báyìí tẹ́lá máa fi aburú wọn bí ń ṣe kọ́ẹ́kẹ́ rà. ẹgbẹ́ àwọn bíi ológun kankan ni wọ́n ń lò ó. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم واجمع ايه eléyìí jìbìtì ní kẹta lọ ṣọgbà wọn lò kánjú pupa o kìí ti jóná bíi kánjú funfun green black ìgbàyẹn kí kò sábúrú mbẹ àmọ́ bá dáa ní ká àwọn eléyìí wọn wùlọ eléyìí o kánjú green àbí wọn kọ́ ẹ̀ ní òpupa oògùn àbí àti wọn ṣe kí ẹ má gbà Àwọn àlùkù sílẹ̀. Wọ́n ti pé àwọn tí wọ́n manufacture ní ìlú, wọ́n kà sí jẹ́nẹ́lì fún ojú àǹfààní. Òjò tó bá ń wọ́n nu wọn. Àǹfààní kíni? Pẹ́ẹ́pù àwọn kan kò jù tẹ̀. Wọ́n ti lè kò jù nìkan. Ilé pé wọ́n kàn máa lọ náà yìí. Wọ́n lè máa fi wá ń lò fún nǹkan mi. Ṣé èyí kò sábúrò kò tí ì wá tẹ̀lé ìwọ̀n sábúrò ń bẹ̀? Ṣé ní tají ẹ̀rọ ni? ẹlòmí ọ̀rà yóò fi ti ẹ̀kọ́ bàbà yóò fi ẹ̀kọ́ àbí ẹ̀kọ́ ni yóò fi ti burúkutu tó o ní àbí lọ́wọ́ pé burúkutu lọ́wọ́ fi ti ní ẹ̀ tó ní ìgbà wọn lẹ̀. kí káàdùn bá ti dé ìtàn àti gbogbo ìlẹ́wọ̀n ti káàdùn ti fa o àwọn oní. sàrá yìí ló tún wá gbé yẹn wá fún wa pé wọ́n tún mọ ní pásítọ̀ rẹ̀. káàdùn ìgbà yìí láti bẹ́ẹ̀ àwọn gáàmù pé ẹ̀ káàmù gbà ìmọ̀ pé wọ́n àwọn tí ṣe náà mà pé àwọn aláfúrí wọn máa lò ordinary candle lọ ọ̀gbẹ́nà ẹ̀dì lórí mi ọlọ́run sànùwà náà ṣe o Mm nítòkòtà lọ́ra ẹ̀ níbi gan-an wọ́n lọ pé wọ́n àwọn náà wọ́n gba ìdádàlú wọn àwọn náà wọ́n pé àwọn náà pé àwọn fẹ́ àwọn náà wọ́n pé ìdájà wọ́n sá pé ìdájà lọ́wọ́ ìlú wọn nígbà lè lé ìwádìí wọ́n ní á ìdájì sílò ní ọmọ yìí ìlú òsì ìwé ìjọba ìbáyìí sílò ọmọ yìí tó wà nù bọ́lá ìdájì ìdíkà mọ̀ báwa náà ń gbà ní àwọn olú ilé ọmọ nípa ìyájà ìyájà ní ìgbà ìgbọ̀nà ìlú ìlú. ẹ tíra láti máa change báwo zango mẹ́rin zango zango mẹ́rin wọ́n bá lè ra màálù wọ́n bá lè ra ẹran ẹni tí wọ́n mọ̀ mí rí tí wọ́n ní àwọn ọ̀dọ́ làwọn náà ah, àmọ́ làmọ́ àbàdàn làdà màálù làlẹ́ wà ní òní gan ìjọba fún ọ̀nà ọ̀nà náà làwọn báyà báyà bá lè làdà. obìnrin ó kéré ó kéré jọjọ ó kéré jọjọ bọ́t ìrọ̀lẹ́ nínú ọ̀dọ̀ aláàjì wọ̀kẹ́rẹ́ náà àdàwọ̀ gòrí yẹn ọ̀dọ̀ màálù ọ̀dọ̀ aláàjì wọ̀kẹ́rẹ́ ni inú àwọn ọlọ́dẹ ní wọ́n tọ́ lọ sóko àti nígbà ara ní Kaduna ẹ bí adé lè fi ju àwọn ìjọba lọ àbíkẹ́ ní tèmi jẹ́tú kọ́ọ̀dù tiẹ̀ lọ ó di ọ̀dọ̀ màálù aláàjì wọ̀kẹ́rẹ́ seventy thousand mọ́kó lọ ẹ̀rọ àwọn olóṣèlú seventy thousand ah eighty thousand ní kẹ́ bọ́ abẹ́lẹ̀ ní yóò di ta débẹ̀ náà di kàmùsùlù ẹran ní bẹ́ẹ̀rẹ̀ ẹran 25,000 ní 80,000 ah ẹran tó wà ní 90,000 ní ó dá ọ́nà lè wọ́n ti ẹgbà amiru ah 80,000 ní ìdí mara mi ooo amiru ó bí mo lè kúrò mo lè gbẹ́rẹ̀ kú mẹ́nu aláàjì náà máa bẹ̀rẹ̀ àti ẹ̀ lónìí ní 70,000 ó ní yàrá o olóyè olóyè fún mi ní 50,000 wọ́n ní 50,000 mú lọ́wọ́ ọ̀dùnmá 50,000 ìgbà ìfìsà olùkọ́wà mọ́ àmú àwùsàn ẹni ẹkùn bí lọ́wọ́ pé gáfà ní ìlú ládà ìlú lọ wà ẹgbẹ́ ọ̀dọ̀ ọgùn nílẹ̀ fẹ́ra ẹran lọ́bẹ̀rẹ̀ ẹran ìlànà ọgùn nígbà yìí kódà láàrúkọ àsìkò léyà tí wọ́n rẹ̀ níjọ owó gbòmí lọ́bẹ̀rẹ̀ ìmọ̀ dọ́dù ní tó káwọn gbòmí ẹ̀ owó ní gbòmọ lọ sí ìṣẹ́ ọ̀nà tí gbòmí ẹ̀ bẹ́ẹ̀ ni káwó náà ti máa lọ káwó gan mo ní kọ́sọ́mọ̀ tí mo máa lọ fúdọ̀ rẹ̀ ó sì lọ gbé mi ìsàládà káwọn àti pẹ́sìn kàlùbà nígbà náà sọ bàtẹ̀ kátìlẹ̀ tàkọ́lì ìpọ́lìsì fẹ̀nù kálùbà níta àfàkálẹ̀ bòmí kálùbà pọ́lìsì wà ní wọn tà fún wa ó ní wa bọ́lá òtàlà náà. wọ́n máa ti pé ìgbọ́fẹ́ dúró lé pẹ̀lú ògbọ́n ọba yóò borí wọn ìṣàlà. iṣẹ́ ìlú ọ̀dọ̀ ló ní òní ọlọ́run bá kọ́ àwọn tó ń gbé bílẹ̀ tí wọn ọlọ́run ni wọ́n padà sí ìlànà torí iṣẹ́ ìjọ pé káwọn ọmọ àtàlẹ́ ìjọba gbogbo ìlọ́mọ táwọn ti rà fún ilẹ̀ yìí káwọn ti lọ rà ọ̀nà pé táwọn ta fún ilẹ̀ yìí owó ilé ìgbìmọ̀ ẹni tó wà tako bá ti pé tó bá ti

ọjọ́ ilẹ̀ pé ní ọmọkọ̀ tó fún ìdó ní ìgbà ẹ̀ jẹ́ ẹ̀rọ bá ní kí n gbóhùn lọ́yàn ọmọ oṣù márùn nígbà lọ́wọ́ abẹ́ lọ wọ́n bí yóò ṣe ń kú ọmọ àtẹ̀gbọ́n rẹ̀ kú wọn lọ bá lọ wọ́n rí pé kò ẹni àgẹ́gẹ́ máa dá ní dáàmù ló wá bá mi pé kí mọ́ nǹkan kò mú bá kọ̀kọ́ rẹ̀ bí mi ọ̀mọ́ yìí wá ní àwọn ọmọ mi ní kéjì nǹkan ó kọ̀ ọ̀pọ̀ màlàlú ní ẹ̀yọ́ ń gbé àbí màlàlú bí àgọ́ ní ẹgbẹ́ almanar wọ́n ní mọ́nà tó kù ti bá ń parí ọ̀rọ̀ yìí kọ̀ kò gbọ́ nǹkan kan lóṣù àdàkúlẹ̀ mú kọ̀kọ́ rẹ̀ ìrírí tó bá dé ló bá pàṣẹ lánàá mi ẹ màmí ẹ màmí èmi máa yìí ìdàrẹ́ sí ìpín gan ó máa gbọ́ fún máa sọ̀rọ̀ inú ilé bá fàtó tó bá àmọ́ mo ti gbà dání ẹ̀ pé ó jọ́ gbélé àlùkẹ́ ẹ̀mọ́ kò tó ọmọ yìí ìfẹ́ rí rẹ̀ rí ó lóun dàrí náà pé ó dúdú ọgbélé àlùkẹ́ ẹ̀mọ́ kò tó dáwọn ọmọ yìí láyé èkó ní dáwọn ọmọ yìí mọ́ ẹ́ láyé èkó ní dáwọn ọmọ yìí ó ní so oh so emile ìjọsọ emile mi sọ ọ wá ní ṣáìpé ó náà lójú káwọn ọmọ ẹ lọ ọmọ òní bí ọmọ ẹmọ bí mẹ́ta gómìnà tó láwọn ọmọ ọmọ ní ìsìn ìyàwó ẹ̀ ọmọ méjì yẹn wọ́n jẹ́ mú ojú òkun wọn lọ mo gbà yẹn pé kò ní torí wọn mọ́ èmi àkíyàmà ṣé gbogbo ìṣẹ́ mi lọ sípa ọmọ yẹn lọ kò wọ́n ní gbígbà wọn mọ́ ọdún mi àkíyàmà láti wá àdúgbò láti wá àdúgbò fún wa gbà kíkẹ́ sọ fún padà sílé kíkẹ́ eh, àwọn ọmọ yẹn ní kò wá fún bá ṣe àkíyàn náà ló bá wá nígbà tó wá wá pọ̀lùmọ̀ mẹ́ẹ̀ láti káwọ́ níbi ní òṣèlú wọn jọ wá pọ̀lùmọ̀ mẹ́ẹ̀ ìfẹ́ ìwà sọ̀rọ̀ máa ní bẹ́ẹ̀ ni ó sì sùúrù náà ni abájára òun ọlọ́bẹ̀ ẹ̀mọ́ ẹ̀ níbo ló máa gbé yàtàlá ìyá ẹ̀ ìyá ẹ̀ àjọyọ̀ tó kọ́ra wájú nàbìlá ẹni àjọyọ̀ kọ́ra wọ́n bí o lójú ara ẹ̀mọ́ ẹ̀ ẹ̀ bá padà bí fọ́rọ̀ kọ́rọ̀ lọ́pọ̀ ọmọ tí àwọn ọmọ òní ń dà nípa ní kò padà sílé ìwọ tó padà sílé tó wà tó wà bí lẹ́mùn alẹ́ wá dúró pa ọmọ ìfún àmọ́ kò súnlé gbogbo ẹ̀ náà graduate ni ìwọ̀n ẹ̀rọ tó wá wá mi pé wọ́n ti kàn ti fẹ́ra láti six years ọ̀rọ̀ wọn lè ní pé ìṣẹ́jú ní ojú kò wá náà báyìí wọ́n bẹ́ẹ̀ súnmọ́ wọ́n bẹ́ẹ̀ súnmọ́ wọ́n ní yàrá tẹ̀ ẹ̀ fún fún ẹ̀rọ wọ́n yìí súnmọ́ ẹ̀ ọ́tẹ̀s náà fi ọ̀rọ̀ ẹ̀ bí àgbẹ̀ ìgbọ̀rú èrè very young lady van ẹ̀ bí ìgbọ̀rú èrè nnpc ní ọkọ̀ ẹ̀ ní ìjẹ́ wọ́n ní look Amir ní dámi dúró for two years wọ́n kọ́mà tí mi kàn sí fún mi mo ti ń tí mo tọ́jú ẹ̀ kò lè complain Then pé play fún mi kanáà wọ́n yàrá balẹ̀ mo ti gbẹ́ bọ̀ kọ́tà ní ọmọ lọ́rùn mẹ́ àwọn tó obìnrin wa níbi ọkọ kò sí ààyè yẹn ọmọ obìnrin wa ní Amir sí gbogbo ọmọ kékeré wa lórí ọ̀rọ̀ wọn ó ti máa dágbèsè ayé òun lọ ni ẹ̀wò gbọ́ ọlọ́ọ̀bà kí wọ́n sọ fún wa pé ká má fi àdúrà ṣeré bá fún àdúrà aláìlélá àbímọ̀ àlèmí wá fún àdúrà yìí láì díjọ́ kàrin síjọ́ kàrin kẹrin ó ní tí ìṣẹ̀lẹ̀ láyé òun ní ìṣẹ̀lẹ̀ láyé òun ti aláwọ̀ kọ́kọ́ fóòsì MTN 2000 tí mi sínú àkáǹtì mi direct gàrí kọ́kọ́ mi ò nímọ̀ rẹ̀ lọ́wọ́ gàrí kárìtì 2000 rà wọ́n lè sí kìíní sí ọgbẹ́ lòdì sí àkáǹtì kẹrin bàbá fún ọkọlù mi wọ́n á kí nọ́mbà yẹn náà nìyí wọ́n bẹ̀rẹ̀ sí dúpẹ́ bá kú tẹ́sí yẹn wà ń bẹ̀ mọ́ ìtàkì nìkan yóò ní wọ́n dúpẹ́ tí kò sílẹ̀ rí kò ń change ẹ̀yà kọ́ agun mọ́kànlá sí máa wọlé kọ̀ wọlé agun mọ́kànlá mọ́ agun mẹ́jọ wá kí ìṣẹ̀lẹ̀ máa ń bọ̀ wá ó yẹ ní ó mọ ní pé kò sí ọmọ ìfihàn ìjọba ìfà four thirty kò rájà àdìjẹ́ ìgbẹ̀sọ kò sí dọ́kọ̀ ó ti gbé kò sí dọ́kọ̀ pé bọ́yá iṣẹ́ ìṣẹ́ òní kò sí kò sí dọ́kọ̀ ìgbélé mi bá sọ ní gbogbo ló ti ké mi ní ìfowó ẹ̀ lágbára tó ọlọ́ọ̀bà kó sàn àwọn ọkọ̀ àjàwó yẹn ẹlòmíì ìgbésí ayé ẹlòmíì ẹgbẹ́ kò sí kò sí kò sí ẹlòmíì ó lè kó lọ sí kótó kótó wíjì. Assalamu alaikum. Wa alaikum Ajá Fatima láti Kaba. Wọ́n ní bẹ́ẹ̀ nìfà àní ẹni tó dà níyàn hajj fún àwọn bàbá bàbá àbí ìyá ìyá àwọn grandparents yẹn tí bá lọ hajj yẹn ṣe àníyàn yóò máa bá ládàá yóò máa bá àwọn grandparents òun náà sì tún ní ládàá hajj yẹn tó ń béèrè nìyẹn. ara o tí wọ́n á ṣe àdàníyàn hajj fún bàbá bàbá àbí ìyá ìyá aláàkọ ohun tí kìí ṣe hajj fún yẹn ọmọ ìgbọ̀n mọ́jẹ̀mú aláàkọ ohun yóò kọ́ sí hajj fún ara yẹn náà áàdì tí ó ti dúró ìjọlù sí áàdì fún bàbá rẹ̀ ní màmá rẹ̀ ní bàbá bàbá rẹ̀ ní ọjọ́ lójú lẹ́yìn náà ìjọlù sí áàdì àwọn tó wà níyàn labẹ́ẹ̀kà hajjan lè Ibrahim tó wù Ibrahim ní áàdì òun kàn ní ládàá ikú ti dáadáa sáwọn òbí ẹni kò lè tán àgbà nǹkan yìí ti ọ̀kẹ́kẹ́ náà bì tàbí wọn náà wí kò lè sí áàdì fún wa kọ́ńgbà ládàá áàdì kó tó àgbà kọ́ bàbá yìí náà àgbà ara wa bàbá yìí ló ní áàdì yáà ló ní áàdì òun gbà ládàá ikú tó àgbà àwọn òbí ẹni ó ti wà náà الله صلوة سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك